gbogbo baba babaláwo tẹ́yin náà hùwà àkà ẹ lọ gbé jẹ́ nígbà yorùbá nation jáde gbogbo ògùn tẹ́ ní ààrẹ nìkan kọ́kọ́ kó jáde òfúùtù fẹ́ tẹ̀ lẹ́yìn kó ní káàkù di ọlọ́run mú bẹ́ẹ̀ ni orí àwọn aláwo mo bọ́ sí ẹni tó bá lóògùn òní wá pariwo lórí social media àwọn kan kiri gbòòsà gbogbo kan halẹ̀ wọ́n halẹ̀ ìgbà tó gúndé wọ́n lẹ̀ ni ẹ̀ fògùn fọ́ńbù ẹ̀ kiri kan ẹ lè ṣòkè dilẹ̀ ẹ gbowó lọ́wọ́ ọmọ Yorùbá nation lọ́lọ títí títí títí irọ́ náà ni ẹ rí ìkọ́kọ́ ṣe gbogbo ẹ̀yin oníṣègùn adáhùn ṣe babaláwo mo kó yín pọ̀ ni yèyé ọ̀ṣun yèyé kinní kan mo kó yín pọ̀ ni ìwọ tó o bá ti jẹ́ babaláwo ọ̀ríjínà tó o ní ifá àti tiẹ̀ nígbàgbọ́ lórí ẹ̀ má fi ṣèkà fún yàn kankan kí wá ṣe pé kẹ́ ìwọ tó o bá jẹ́ babaláwo tó jóníṣègùn tó já dáhùn ṣe gbogbo òfútù fẹ́ tẹ̀ yín tẹ́ kó jáde láti 2019 tó ti ń po yorùbá nation àríṣẹ́ kọ̀kọ̀ tẹ́ ṣe kí lẹ ṣe ẹgbowó màálù ẹgbowó kìíní kan lọ́wọ́ àwọn mógun ni o èmi ò bá wọn sínú ẹ o ẹ ṣe fi ẹ̀sìn yín yẹn kẹ́ ẹ fi tọ́ àwọn ọmọ ẹ ṣe fi ẹ̀sìn ifá àti ọ̀pẹ̀lẹ̀ tí oníkálukú yín mọ̀ kẹ́ ẹ fi tún àwọn nǹkan ṣe ẹ má fi bàtà èèyàn jẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹ̀yin bàbá mi oníkùránì torí mi ní kẹ́kọ́ mi ìfẹ́ kó pọ̀ ṣe pé mo mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin bàbá mi oníkùránì tẹ́ ẹ ní kùránì tẹ́ ẹ lè sasákà dáadáa tẹ́ ẹ lè kọ̀kọ́ ọ̀ǹtú ọ̀ǹtú tí fi tútù èèyàn ṣe fi ń ba tèèyàn jẹ́ ni ṣé bọ́ọ̀lù ṣe ní kẹ́ ṣe nìyẹn ẹ ní ṣe wáàsí inú kùránì fáwọn èèyàn ẹ máa ṣe wáàsí tẹ́ máa fi máa bú àwọn èèyàn ni ṣé bọ́ọ̀lù ṣe rán wọn nìyẹn táwọn oníchọ́ọ̀chì náà bá wà ní chọ́ọ̀chì àtàwọn onímọ̀ṣáláṣí tó bá ń ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ wọn náà máa fi máa ṣe wáàsí kàkà kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ parí ẹ̀ ẹ ní ṣe wáàsí gidi ẹ ti ń ṣi èrè orí yìí ti dàrú. ìwọ babaláwo tó o bá lóò pọ́ fọ́n fá tó o mọ iye ọ̀pẹ̀lẹ̀ ṣé kinní yẹn ní ìwọ̀nba tí agbára ẹ̀ bá ká má ṣèkà fẹ́dà kankan ìwà àfọ oníkùránì tó fi kùránì gbàyàwó níyàwó ẹsẹ̀ mẹ́fà etí ilé ni kú wà fẹ́nibọ́dì kò sẹ́ni tó mọ tó kàn o lè sa kùránì ẹ tó wọ́ ọmọ wá sọ́dọ̀ ẹ o mú kùránì o so o pa òdìpọ̀ òǹfẹ́ ṣé bí wọ́n ṣe kọ́ yín ká ẹ fi kùránì ṣiṣẹ́ nìyẹn àwọn kan ní òṣàgbára nu kùránì ẹ máa tanra yín jẹ ibi tó bá rìn dé ni o wọ́n mú kúránì ẹ fi ń gbàyàwó lọ́wọ́ ẹ ti ìwọ tó ti níyàwó méjì lọ́wọ́ ó dẹ̀ mú ó dẹ̀ mú kúránì tọrọ jáfa oníjàlábí o oníwọ́dẹ̀fà ó dẹ̀ mú kinní yẹn ó dẹ̀ gba ìyàwó ẹyọ kan péré lọ́wọ́ ẹni tó ní ó dẹ̀ tún fi kú ìwọ tó ti ní mẹ́ta ńlẹ̀ ṣé wà tán ni kẹ́ ẹ máa wù nìyẹn ẹ má wà sọ́sọ́ sọ́rí sẹ́yà mẹ́ra kẹ́ má máa bẹ́ bí ọ̀pọ̀lọ́ kẹ́ má ṣe wá sí wèrè fún wa àwọn ò fẹ́ rú ẹ̀ báwa bá wa ń dákẹ́ akọ̀ ń ni o wọ́n lóò fi wá sí wa wọn jẹ́ àsọ̀rọ̀ mọ́ káwọn èèyàn lè má gbọ́ bọ̀tẹ́lẹ̀ tí mo ti sọ àrọ̀ máa rọ̀ mọ́ ẹ bá mi sẹ́ndì ẹ̀ síta káwọn èèyàn rí ẹ sí ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan nígbà covid nineteen dé ẹ̀yin ìmáàmù àtàfà ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣègùn ẹ̀yin adáhunṣe ẹ̀yin ọlọ́pẹ̀lẹ̀ àwọn bàbá onígèlè ràbàtì ẹ̀yin pásítọ̀ tẹ́ máa súùtù kọlẹ̀ tẹ́ máa gbé tó pẹ́ ti ní kò sí nǹkan kan ẹjọ́ kí lẹ́ni ṣe sí covid-19 wọ́n bí yín kú. Oni sinmi ní esime doni ẹ̀dọ̀ keep quiet Kila la wá pọ́lé covid-19 ṣe ó ṣe ìyá alájà anybody mole covid-19 tó ju babaláwo lọ tó ju oníṣègùn lo tó ju àáfàá lọ tó ju adáhunṣe lọ ẹ̀ẹ́rí kò sẹ́ni tó kò sẹ́ni tó rògùn ẹ̀ ṣe wa kí la wá ń bá ká ẹ wa lórí ètò ẹ wo kùránì kẹ́ sí chapter sí chapter kẹ́ fi ṣe wáàsí ẹ wo bible kẹ́ fi ṣe wáàsí fáwọn èèyàn kan gbọ́ bàbá mi ẹ gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ kẹ́ sọ tí fa wí ohun táwọn èèyàn ń béèrè nìyẹn kì í ṣe pé you come on social media ẹ wá bú àwọn èèyàn ẹni tó ń sọ̀rọ̀ ẹni tí bàbá Muyideen Bello ṣe ò dáa wọ́n kábùkù lu àwa lọ́yọ̀ọ́ ni àwọn ò gbọ́dọ̀ bú bàbá ni nítorí pé wọ́n tọ́ àwa re àwọn ò gbọ́dọ̀ sọ àlùfànṣá sí bàbá Muyideen Bello torí wọ́n tọ́ wa dáadáa ọmọ Ọ̀yọ́ lèmi èmi ò ń sọmọ aláwo bọ̀ ògún náà bọ́ lè bàbá mi mo lè jáláàjì o mi ì dẹ̀ pàṣẹṣẹ tì inú bá wu anybody ní kó sọ o èmi ò kí ẹ̀ bẹ́ẹ̀ ni ògún ọmọ ògún ni mí ògún ẹgbẹ́ ti bá sọ pé ìdómò ògún ni mí akínlàjà ta ni nínú yín gbogbo ẹ̀yin tẹ́ wò mí àtẹni tó bá gbọ́ kínní anybody níbi tó bá jẹ́ ọmọ Yorùbá gidi kó sọ fún mi pé wọn ní òòṣà kankan lé wọn kó tó gbé Kùránì wá. ṣèbẹ́ sì Christianity ló kọ́kọ́ dé ẹ̀sìn Christianity according to níbi tó wà ní o bọ̀ nílẹ̀ kóòtù òjíire Ifá Ṣàngó Ọya ọba tó ṣà làwa ń bọ gbogbo yín lẹ mọ̀ ẹ má máa deceive ara yín stop deceiving yourself And lọ ń Pastor, fún àpọ̀ pásítọ̀ ẹ ń kówó fún àfáà a ò lè ṣe nínú ilé àwọn kan ní mo fẹ́ lọ yẹ̀wò ìṣẹ́yàwó mi lélẹ̀ mi christian then she was wá sí tó jẹ́ book gbogbo àwọn ìyàwó ilé let ti bá it on. I yìí máa bàjẹ́ gbẹ̀yìn ni On we go, ní da kódà tẹ́ bá kú ìsìnkú yìí you go, you re mi ń dá sọ́rọ̀ ẹ̀sìn bọ̀ máa dá sílẹ̀ ẹ̀yin christian tẹ́lẹ̀yìn àwọn pásítọ̀ ni òkò ń ṣe ẹ̀dẹ̀ ṣe christian gidi o ẹ̀yin pastor? orí social media láti rí pásítọ̀ tó ń tọ́ bo ni nídìí ní gbangba this same social media láti rí pásítọ̀ ka ní káwọn èèyàn máa bọ́ pátá wá ó ń gbóòórùn ẹ̀ àwọn ìyàwó oníyàwó ó ń gbóòórùn pátá ó ti ẹ̀kọ́ bóyá jam si ń bẹ̀ ah anyama kí ló dé kí ló ṣe wá gan-an the only day nǹkan ẹyọ kan tí mo fi respect ifá láyé mi máa sọ fún yín lẹ́nìí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo tí bá wá láyé wò irú kẹrẹwà yìí àṣẹ ni lọ́yọ̀ọ́ gbogbo tí bá wá láyé mi ni kí n rí tó bá jó òótọ́ ni mo sọ ní tí mo fẹ́ sọ yìí bọ̀ tó bá pẹ́ mi ìṣòótọ́ kí yòókù kó jẹ́ tèmi ìdí tí mo fi respect ifá láyé mi ọmọ náà ọmọ Ọ̀yọ́ ni ó lè gbọ́ kínní létà bàbá kan wà Fakorede brọdà mi ọmọ Ọ̀yọ́ Aláàfin àjọ lọ sílé ìwé ni Fakorede àjùwọ̀n akọwà ní ọmọ bíi we are like thirteen fourteen years bàbá ẹ onífa ni ọmọ fa ni ọ̀rẹ́ mi yẹn kọ méje méje báyìí ní tí mo fi mọ̀ yí pé tí ẹnìkan bá sọ pé kò sí fa bàbá irọ́ ni èmi ò nígbàgbọ́ o ẹni tí fa bá tí ì fún rí àbí tá àfa ò bá tí ì jíṣẹ́ fún rí kó dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ àbí tí pásítọ̀ ò bá tí ì jíṣẹ́ fún rí kó dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ kí ṣe pé ó wá lọ ó kọ̀ jíṣẹ́ yẹn fún ẹ ó dẹ̀ rí bẹ́ẹ̀ pam. èmi àti Fakorede ṣàṣẹ ń lọ sọ́dọ̀ bàbá ni ṣáà lówó tá a fẹ́ fi wo fá ni ọmọ ọmọ ọmọ ẹ̀ ní Fakorede ọ̀rẹ́ mi ni a lọ lé wọn lọ́dún náà lọ́hùn ni bàbá ẹ̀ aṣá àwọn kan àlejò kan wá látẹ̀kọ̀ọ́ wọ́n bá lọ múdà mo ní adìyẹ ah, báwa náà wò fà ó bá ní àà ah, ah, moruf mo ní sáà bàbá ọmọ ogun mo ní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pógun náà bọ́lé bàbá wa èyí tí mo fi gba ifá gbọ́ tí mi fi lè gèsì ifá láyé mi ó ní mò ń sọ yìí gbogbo tí bá orí mi dẹ́ ń dìde gbogbo tí bá ń wálé ayé mi kí n rí màá tún wá sọ tí mo tún fi gba àwọn oníṣẹ̀lẹ̀ màá tún sọ fún yín màá tún sọ fún yín torí èyí tẹ́ máa tẹ́ máa ń dẹ̀dá ẹ máa ń jẹjà to tó yẹ pé tó bá sọ nǹkan fún yẹn ní kakún bọ̀ tó bá ṣẹlẹ̀ lè máa mọ̀ pé ó dẹ̀ ti jíṣẹ́ ìfún mi o èmi àti ọ̀rẹ́ mi bá ní bàbá ẹ bá yẹ fáwọn tá a kéré àbá àgbàlagbà táwa wà bí ọmọ thirty bàbá yẹn wà bí forty ṣé thirty fourteen fifteen ṣá bàbá yẹn wà bí forty o baba bá mi wò ó ìjọ ẹni bàbá yẹn sọ mi mo fi ọlọ́run búra bàbá yẹn ni moruf monisa ní sáà ó ní owó ìlú na ná mi rí ẹnu pò náwó náírà gbogbo ti bá wá láyé mi kó rí bẹ́ẹ̀ fún mi kẹ́lẹ̀ bá mi ṣàṣẹ sí tó bá pẹ́ nǹkan tí mo sọ yìí bẹ́ẹ̀ lórí ó ní òná òná ò mí rí ẹ pò ná náírà tá a ná yìí owó òkè òkun ló ná tá a ti jáde skul rárá o kódà a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé à ń lé girlfriend nígbà náà ni ó ní owó òkè òkun ló ná tí fakulè rí bá gbọ́ kí ni a ní okùn ìjọ tọmọ yẹn pé mo sọ fún mi tó pè mí bíi tó ní báyìí báyìí oh, mi ìmọ̀ bóyá aago mi tó béèrè owó ọwọ́ kan ni mo fún iye yẹn kí iye kan sọ mí ti pé ah baba yìí máa jíṣẹ́ ó dẹ̀ ti ń wá mi ti pẹ́ tó pé ó béèrè owó kan ni mo fún lówó yẹn torí pé nǹkan tí bàbá ẹ̀ sọ fún mi ó padà ṣẹlẹ̀ Allahu akbar hmm. wàláì ẹ wò ẹ jẹ́ anígbàgbọ́ o kò dìgbà téèyàn bá fi ilé ṣe nǹkan gidi kẹ́ ẹ tó mọ̀ pé babaláwo yẹn gùdù gbónífà yẹn kò dìgbà tí wọ́n bá kó Kùránì one million sile kẹ́ ẹ tó mọ̀ pé máa yẹn o ọmọ kékeré á jíṣẹ́ fún ẹ gbà á bàbá yẹn sọ̀rọ̀ ẹ báyìí mo ní à ah. mo ní òkè mo dẹ̀ ń bá gbèsè ayé mi lọ sọmọ kékeré mo ti rò pé kìnkìn bàbá yìí ń sọ níbo mo ti fẹ́ rówó tá a sì wà ní skul wàláì bàbá Fákóredé Ọ̀yọ́ ló wà ọmọ yẹn Fakorede Àjùwọ̀n ọ̀rẹ́ mi ni níjọ́ kan mo máa mọ̀ mọ̀ pé sórí ètò ọmọ ẹ̀gán ti ṣiṣẹ́ fá kò wá tán síbẹ̀ o àti wá egbétirégbé egbétirégbé àti jáde léèwé àwa aṣá ń ṣe ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹnìkọ̀ọ̀kan tí bá rí bàá máa sọ sí mi kùn ni ó wá dijọ́ kan bí ṣe tún pàdé ṣẹlẹ̀ mi ìpàdé ìyàwó mi Oni white garment nítorí ẹ̀yin èèyàn eh appreciate tá a bá jẹ́ tàbí bíi change obìnrin sí mùsùlùmí nǹkan táwọn ìyàwó wa ṣe máa ń yarí rèé mi white garment gidi ni tó dà lájà sìn ẹ̀bẹ̀ mi mo gbà lọ́wọ́ ẹ̀ mo tẹ̀lé lọ ni ìmọ̀ ẹ̀ ni ah, ó ní ọkọ yìí tí mò ń wò yìí kò náwó òlu yìí ah, ibẹ̀ mo ti wá strike pé ye. mo kàn padà sí mẹ́mórì bíi ìrìn àti àwọn ìyá ti bimo. mo kàn padà sí mẹ́mórì bíi fifteen years ni lójú ẹsẹ̀ mi sọ̀rọ̀ yín lórí bí ọ̀rọ̀ débẹ̀ ni lórí ọ̀rọ̀ àwọn tó máa ń sọ pé iṣẹ́ kan ò da iṣẹ́ kan da wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ mi ó ní mo rí ẹ bẹ́ẹ̀ ah ṣẹlẹ̀ mi mọ̀ bóyá ṣẹlẹ̀ náà pé wọn àbí mo ṣáà mọ̀ pé aláṣọ funfun ni wọ́n wọ́n jíṣẹ́ ẹ̀ fún mi lọ́dún náà lọ́hùn mo brain mi strike lọ pa mo padà sí fifteen years lójú ẹsẹ̀ pé àbábá èmi náà wá kún fàdúrà ṣé mo dé bẹ́ẹ̀ àbí mi débẹ̀ bákàrẹ̀ olúwatóyìn akin ọ̀tún lizzy fẹ́mi ọládìmẹ́jì ṣé mi padà débẹ̀ benita ló láwọn tẹsẹ̀ wọlé ṣé mi débẹ̀ assuming i don't believe in what they told me last time mo kàn mẹ́nu kúrò ni mo wò pé now it's time for praying ọlọ́run tó wá fìyà jẹ mí ah ọlọ́run ò fìyà jẹ mí o lẹ́yìn ìgbà kékeré tá a kéré kékékéké. Ke, ke, ke, ke ọlọ́run ò fìyà jẹ mí rárá mo jáde school mo dá ṣiṣẹ́ ara mi ni ẹnu kọ́ gbogbo àwọn àdúgbò ibi brọ́dà mi ló wà lórí bíi mo ní dáńfó méjì ńlé mo ní kà mo ti máa ń gbogbo ìgbà mi àwa ti kó lẹ́ni tó bá wá sórí bí wàá parọ́ tán ní já ẹ̀ wọ́n máa já mi lójú ẹsẹ̀ torí sùúrù ni mo gbé dàgbà ọ̀bẹ̀lẹ̀ ọ̀dàn sítà precisely mi ì lè parọ́ ẹ̀ ó di méjì iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fi nígbàgbọ́ lórí àwọn oníwà gàmẹ̀ again kí lórúkọ bọ̀dá yìí náà á ah, tọ́bájálà jáwá bí aràn mi létí bọ̀dá yẹn tún jíṣẹ́ ẹ máa obi títí ọlọ́run ti lé ọ̀rọ̀ yìí máa sọ fún yín èyí tó ọlọ́run bá fún níwèé nílùú òyìnbó ẹ dúpẹ́ fọlọ́run àwọn tó ń ríwèé wọn mọ tójú wọn rí páká bí mí ì bá wọn tárí èmi tí mo ti wò pé kí ló kàn mí pẹ̀lú torí mo lówó lọ́wọ́ iṣẹ́ mi dẹ̀ pé mi mo dẹ̀ tọ́jú ìyàwó mi níwọ̀n ba kẹ́jẹ́ bú tọ́lọ́run fún mi yẹn mo wà òkè ọmọ mi yẹn ti pè mí mo play lottery mo win ní lottery gbàgán lottery wọlé ẹ lọ́lọ́ọ̀tàn ni bọ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ ẹ máa nígbàgbọ́ lórí ọlọ́run ẹ dẹ̀ tún máa máa dẹ́jà àwọn ọmọdé ẹ bá bí gbàgán mo gbà lottery báyìí àwọn ènìyàn àṣe process àṣe every guarantee à ń lọ́jọ́ náà mi ó sọ fún mi ọ̀nà yẹn pín sí méjì ibi tá a máa gbà tá a bá jáde níbi mo gbé lágùdà ibi tí mo fẹ́ ibi tí mo fẹ́ gbà àmì ibi tí mo fẹ́ gbà gangan omo mi ní dádì ẹ má gbàbẹ̀ mí ìdámọ́ ẹ lóhùn bá ṣe yà síbẹ̀ tá a lọ báyìí ológbò dúdú báyìí la rí kábíyèsí wàhálà ẹ̀wọ̀n fún visa story me ọ̀rọ̀ tí mo wá sọ yìí ọ̀rọ̀ tán ayé mi ni ọ̀rọ̀ àwọn àfáàdẹ̀ ló bá mi débẹ̀ tó máa ń sọ pé ẹ fi oníkálukú lẹ̀ pẹ̀lẹ́ sí ẹ̀ bébí ṣe wà ní mùsùlùmí ní kùránì wà nílé mi mo ní gbogbo ẹ̀ mo lọ mẹ́ka mo sásà fámọ́dọ̀ bọ́ mo nígbàgbọ́ lórí àwọn onífá yẹn dákú mo nígbàgbọ́ lórí àwọn oní white garment àwọn sẹ̀lẹ̀ dákú tó bá ṣàdúrà fún mi báyìí máa dúró ni tó bá pè wá ní church máa lọ àfáà àkọ́kọ́ òjíṣẹ́ fẹ́ mi o àfáà òun tẹ yẹpẹ o wọ́n lè ṣàdúrà fún mi o mo nígbàgbọ́ lórí ifá dákú mo repeat ẹ̀ ẹ lè kọ́ fọ́ mi o mo wà nílé fún yín tí ẹ̀kọ́ bá ṣe wèrèwèrè á ṣe mo dẹ̀ nígbàgbọ́ lórí àwọn aláṣọ funfun yẹn náà dákú tẹ́ ẹ bá wá wo méjèèjì tí mo pè é sìn àti ifá àti sẹ̀lẹ̀ ẹjọ́ kí ni ìyàtọ̀ gbogbo nǹkan wọn funfun ni sẹ̀lẹ̀ gbogbo nǹkan wọn funfun ni everything wọn funfun ni àwọn onífá náà funfun ni tẹ bá rí confam onífá kí ló ṣẹlẹ̀ gangan wọn fún mi visa o ẹ̀yin èèyàn mi kí tó parí ètò ìmọ̀ pàṣìn lẹ́yìn tó fún mi visa láftà five good day mo kọ̀ wípé owó wà lọ́wọ́ mi èmi ò tiẹ̀ kákùn ìlú òyìnbó táwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi bá wa máa fi wọ́n ṣe pé lólókó dání màá ṣe nígbà náà màá lè lólókó dání ṣé dọ́là tẹ̀ tí wọ́n twenty naira ni èlólókó dání tó fi ń ṣakọ̀ táwọn ọ̀rẹ́ ìgbọ́n mi kan wà tó máa christian mi lè gbàgbé ẹ̀ tó máa bù gágbà ẹni ọ̀rẹ́ mi kan wà tó máa gbọ́ sí àní àhà àmàrúfò ń gbàgbé ọ̀rọ̀ mo kàn wó ni àròsáìdì god bless you lísì mo rí ẹ mo bá ṣe kí wọn bá fún wa visa due to some circumstances bóyá nǹkan tọ́mọ mi rí ni o bóyá pípà tán ní kò pé nǹkan kan bọ́n ṣe fún wa ni bẹ́ẹ̀ mi ṣe dé báyìí mo kàn mú gbogbo wọn mo kàn mo kàn fling ẹ̀ dànù nínú ilé ni ìyá mi kan ló ń tìǹkì ẹ̀ ọmọ asọmọ gbòòrò ẹ ṣáàmọ kí tó dé adáfómi ti kówó wá láyé one thousand five tàbá wá ń sọ̀rọ̀ àwọn kan a máa sọ bí ẹ pé bóyá àwọn nítorí wọn ti rí change kékeré kan àwọn náà fẹ́ máa lẹ̀ mọ́ one thousand five hundred naira ni deliver adáfó three thousand ni mò ń gbà léde yàtọ̀ fúnṣẹ́ mi mo dẹ̀ níkà mi ìsọfún àwọn ìpè alájà àtẹ̀tí lọ mẹ́ka mẹ́ka báwo bó la ti fẹ́ rójú ẹ̀ owó ẹ̀ gbójú ń bẹ̀ àjọkẹ́ àdè iṣẹ́ owó wà náà ṣiṣẹ́ àti continue continue ṣe fẹ́ gbọ́ mánu sẹ̀lẹ̀ kan lákéré le brother boy kan ṣiṣẹ́ pẹ̀lú mi a máa pè ní umuru alausa. àbúrò ọ̀rẹ́ mi wẹ̀lì kíni àwọn tó bá wà bí a mọ̀ mi mọ máa yẹn mi tiẹ̀ mi gbọ́ break down máa yẹn gan mi rè máa yẹn tó sọ fún mi pé Only moruf mo ní sir ó you are still going there this same white garment ni o tá bá ń yo. E èèyàn ẹ wá gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ to máa gbọ́ tó ẹ ti ń rí ẹ kọ́ ọgbọ́n same white garment ní akérèlé paris church yẹn wà ń bẹ́ẹ̀ tẹ́ ti jáde ní ẹ ẹ kí lorúkọ street àwọn wẹ̀lì kí ń jẹ́ yìí ká tẹ́ ti jáde ní street yẹn ẹ brọ́dà mi tó wà ń bẹ́ẹ̀ á ti mọ ibi tí mò ti gbàgbé kí lorúkọ sí ti a ti kú olè ti pẹ́ náà tá a bá ti kú ònú fújà tẹ gba àárín yẹn báyìí tẹ bá jáde sa chọ́ọ̀chì yẹn wà ń bẹ̀ lákérélé ní bọ̀dáró tì mí god bless me ibi tí rọ̀ fi da nìyẹn ọlọ́dẹ gbé orúkọ mọ́ yẹn fún mi straight sáròtẹ́ ó ṣàdúrà fún mi ni white garment ẹ̀lẹ́ ó ní ààrẹ mo ní sáà ìtẹ̀tí ìjà rẹ̀ ń gbà yẹn moruf moruf mi náà máa ń pè mí mo ní bàbá ah, mo ní bàbá wọn fún wa bísà o nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ yẹn múrù mú mi lọ́bẹ̀ máa ń ṣàdúrà fún mi ah ìgbà ni mo ti mọ̀ pé tí sẹ̀lẹ̀ àbí kérúbù tán bá ṣe àdúrà fún èmi tí bá rí wọn báyìí máa dúró máa ní ó yẹ dáwọ́ lé mi lórí kí lẹ rí ẹgbìlẹ̀ kí lẹ rí àbí tó ní fáwọn kan bá ní mọ̀rúfù lọ ṣe nǹkan báyìí máa dá wọn lóhùn kò bá fẹ́ gbá mi máa dá wọn lóhùn máa ẹni mọ̀rúfù ó ṣì ń lọ lóyìnbó sẹ́ àlóò náwó bíi sáròtẹ chọọchì yẹn wà le, máa ń gbàbẹ kọjá mi rí ẹ̀gbọ́n yẹn bẹ mọ bọ kò sí kí n rí oníṣẹ̀lẹ̀ kan tí n bá rí nǹkan mo máa ń ṣe nǹkan tọ́lọ́run bá fún mi fún wọn nítorí pé mi gbàgbé orísun mi ẹ̀gbọ́n yẹn ni mo rò mo ní sá olówó máa ṣe lọ àlọ ònáwó olóyè ṣe fẹ́ gbọ́ èmi tí tó tọ́ kiri parí ètò lẹ́yìn ọdún márùn-ún lọ́tìrì yẹn wọ́n pè báyìí lọ́tìrì alákọ̀ọ́kọ́ ni o kọ̀ǹfàmù ládùúgbò èmi ni number one person sùúrù èmi ìmọ̀ bòmí o ní gbogbo àdúgbò wa tí mo win ní lọ́tìrì lẹ́ẹ̀mejì mo bá win ní lọ́tìrì yẹn ẹlòmíì lè win ní bọ̀ tí mo mọ̀ táwọn èèyàn mọ̀ mọ̀ èmi ni mo win ní American visa lẹ́ẹ̀mejì ẹ̀yin èèyàn ẹ wá sọ fún pé ṣé ọlọ́run ò ti kọ́ ṣé ọlọ́run ò fún àwọn kan ní agbára láti ríran yẹn ṣé ọlọ́run ò ti sọ pé àwọn kan máa ríran pé kí ni báyìí ló ṣe máa rí ọlọ́run ti sọ fún wa ọlọ́run ló ń rán àwọn èèyàn àmọ́ ìwọ tọ́lọ́run bá rán ni kò jíṣẹ́ tọ́lọ́run ò bá rán ẹ má jíṣẹ́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 driving you round the wall.